الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فيقول الله تبارك وتعالى آمرا عباده المؤمنين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 أيها المسلمون اعلموا أن الإسلام دين الجماعة وأن الإيمان هو الجامع الحقيقي فبقدر تحقيقنا للإيمان يتحقق لنا الاجتماع أول ولذا قال عز وجل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال البغوي رحمه الله سمي الإيمان حبلا لأنه سبب في الوصول إلى الفلاح والنجاة من النار واعلموا أنه كما كان الإيمان كما كان الإيمان جامعا لكلمة المسلمين كذلك جميع التشريعات الإسلامية من صلاة وزكاة وحج وصيام فنجدها كلها داعية إلى وحدة الكلمة ونبذ الفرقة أيها المسلمون اعلموا أن في صيامكم معالم الاجتماع والوحدة وأنه نابذ للتفرق والتشتت ومن ذلك أن الذي يأمر بالصيام هو ولي أمر المسلمين لا أفراد المسلمين لحديث ابن عمر رضي الله عنه قال تراءى الناس الهلال تراءى الناس الهلال فأخبرت رسول الله صلى الله عليه وسلم أني رأيته فصام وأمر الناس بصيامه رواه أبو داود وهذا يا عبد الله وهذا في الحقيقة صد عن التفرق وباب قوي بتوحيد صف المسلمين واحذروا يا عباد الله واحذروا من التلبيس والتدليس وأغلقوا باب التفرق كما أغلقه رسولكم صلى الله عليه وسلم من أول يوم بدأ الإسلام ومما يدل على أن صيام أهل أهل الإسلام داع إلى التوحيد داع إلى الوحدة داع إلى الاجتماع قوله عليه الصلاة والسلام كما رواه أبو هريرة رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم قال الصوم يوم تصومون والفطر يوم تفطرون والأضحى يوم تضحون رواه الترمذي وعلى المسلم أن يوافق أهل بلد أن يوافق أهل بلده أن يوافق أهل بلده في الصوم والفطر والأضحى واعلموا أن الاجتماع أن الاجتماع على الحق حق ودين وأن السعي ضده هو الباطل قال الإمام الطحاوي رحمه الله فإن الجماعة حق فإن الجماعة حق وثواب والفرقة ضيق وعذاب وقد قال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تقربوا بارك الله لي ولكم واجعلني وإياكم من الموفقين في الدنيا والآخرة اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وبارك لنا فيه إنك على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد أتوقع الله أتي السلام أتي السلام فوج سوى نبي و ونسبة يريد واتايا في القيامة النبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run bó ṣe ń bá wọn kọ́nà ọlọ́run gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sàhábà kọ́ wa mọ́ yàwó náà kúrò níbẹ̀ nígbà tá a bá ti fi ẹsẹ̀ bí ẹsẹ̀ wọn. ọlọ́run bá wa subhanahu pa àwọn amúmi ní òdodo láti tí wọn pa wá láti rẹ̀ yìí òun náà ni yóò jẹ́ ká torí rí ayé òun náà sì ni yóò ká rí bá wa òun náà ni yóò ká jí èrè èrè sí pé òkò ọlọ́run ni mo pẹ̀ yín olùwà tó òdodo ẹ máa bẹ̀rù ọlọ́run ẹ sì máa sọ gbólóhùn tó dáa jùlọ títí láàrín àárín lọ́wọ́ tẹ́ bá ti ń tẹ́lẹ̀ yìí iṣẹ́ ẹ̀yìn tó bá kù díẹ̀ ọlọ́run ọba yọba ẹ̀ tán sí iṣẹ́ ẹ̀tẹ̀ ti ní o àbíṣẹ́ ẹ̀ka yìí ọlọ́run ọba yọba bá ẹ̀ tán sí ṣùgbọ́n ọba àti tábà ń rántí ọlọ́run ọlọ́run tó máa tún nǹkan wa nǹkan wa tó bàjẹ́ láyé yọ yóò sì lè ṣe lákòó àmà àti bọ́lá wọn bá ti ń túnṣe ẹ̀yìn ẹ̀sìn sí bẹ́ẹ̀ náà ni ọ máa túnṣe ẹ̀yìn ìtayé náà iṣẹ́ ẹ̀sìn tá a ti èyí tá a ti tá lè wà mẹ́ pẹ̀lú àwọn nǹkan yìí ọlọ́run bá fún sí tá a bá bẹ̀rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ayé wa nù sí ayé tá a rí náà lọ́mọ nù sí ayé tá a rí náà láya nù sí ayé tá a rí náà lọ́kọ nù sí tá a rí náà nílé àti kìnnìkan tá a ti dàbí iṣẹ́ ayé tá a bá ń sin nǹkan tọ́lọ́ ní àṣẹ yìí yóò sọ ọlọ́run ọba yóò tún ṣe fún wa gbogbo ìjọba bàjẹ́ nù tẹ́ wa ọlọ́run ọlọ́run náà tọ́ bàbá tún sí bàbá tún ṣe ọlọ́run yóò tún ṣe àforíjì fún wa ọlọ́run wa tàdé nù pé kẹ́ni tó bá ti fọ́lọ́ àtẹ mi tó tún wá fọ́lọ́ àtẹ òṣìṣẹ́ tí mo rántí irú ẹni bẹ́ẹ̀ pàpàdé fún àtàfọ́ òṣèlú àwọn irú ẹni bẹ́ẹ̀ tó ti di rí tí ò ní sọ́ọ̀tì láìláì ẹ̀yin mùsùlùmí ẹ̀rọ ọmọ bẹ́ẹ̀ ti Islam ẹ̀sìn jama'a ni o ẹ̀sìn ìṣọ̀kan ẹ̀sìn ká fọwọ́ wẹwọ́ ni ẹ̀sìn ká papọ̀ ni ẹ̀sìn ká márìn lọ́sọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn Islam ẹ̀sìn jamaa ni jẹ́pin jamaa òun náà ni kẹ́nàwọ́ kù lórí dáadáa kápánúpọ̀ lórí rere kẹsẹ̀ wá kù títí nǹkan ti dà ní jamaa Islam ẹ̀sìn tó dúró lórí jamaa ni tàbá wá sọ pé jamaa kẹnu tó kò wàhálà kan láti kẹsì tó kò ìdàmú kan láti kátó panu pọ̀ sí nǹkan ìfòòró kan láti a máa máa béèrè pé kí ló lè pa wápọ̀ kí ló jẹ́ kẹ́ni wọ́n kò kí ló lè jẹ́ kẹ́sẹ̀ wọ́n kò kí ló lè jẹ́ wá jẹ́ ẹni tó jẹ́ sí pé àwà lọ́kàn ṣoṣo ẹlọ́ba pé kò sí nǹkan kan tó lè mẹ́nu wa kò tí ó sì kò tó bó tó àti bó díẹ̀ kò sí nǹkan kan tó tó àyè ìmánu bíi bí a bá ti súnmọ́ ìgbàgbọ́ tó ìgbàgbọ́ tó Islam ń pè wá sí píkàtì àti òmìn àbílá wọ́n máa láti kàtì títí ní parí bá a bá ti ṣe dáa tó bẹ́ẹ̀ ni ẹ̀rọ wọ́n ti lọ torí pé ọlọ́run bá sọ pé wà á tọ́sí mọ́ ní hábìlá ní ìjọba bọ́lá ti wá fi ìgbàgbọ́ sí kánú nǹkan sábà tẹnu ó tó ẹ lọ́wọ́ máa fi gbogbo sẹ̀ríà gbogbo òfin tí ọlọ́run fẹ́ràn nẹ́bí sọ́rọ̀ tí o bá lóye dáadáa tó o bá wò dáadáa ọ ma rí àpẹẹrẹ tí ń pé aha kìíní ó ń pè wá pé ká kìíní ó ń pè wá pé ká wà lápapọ̀ kìíní ó lé wá kúrò níbi pé ká wà ní ọ̀tọ̀ọ̀tọ̀. ìmáàlì oní nàmbà wán ní tó lè pàwọ́ tẹ́mání kí ni ó àkọ́kọ́ pírọ́blẹ́mù mùsùlùmí lórílẹ̀ ayé tẹ́nu wá ní pé ìmánu kò dúró dáadáa tó bá dúró dáadáa ní àwọn nǹkan yìí yóò san díẹ̀ kò ní lágbára tó báyìí ẹ̀wọ́n lọ́mọ pé bá ti sọ pé ìmáàrì ọ jẹ́ ọ̀pá fúnbẹ̀lẹ̀ nínú nǹkan tó lè pawápọ̀ tó lè fi wálẹ̀ ọkàn lóbi jẹ́ sí pípa bá ti wá mọ̀ pé ìmáàrì sábàbí lọ́jẹ́ fún wa láti jẹ́ kẹni owó ẹ̀ka padà síbẹ̀ ká tún sí ká tún ìmáàrì wọ̀ bọ́ ọba ti tún ìmáàrì rẹ̀ sí bẹ́ẹ̀ ni ṣe tẹ́ ṣe tèmi lọ́tọ̀ ẹ̀ ọmọ àrùjú bẹ́ ọba ti ń jìnà sí ìmáàní rẹ bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ máa tàbí ara yìí báyìí ni ká máa àṣírí ẹ̀sìn Islam al-Islam kọ́ ìmọ̀nà alẹ́sìnjámà Islam dúró ní kápá nípọ̀ ní ìlú káwà lọ́tọ̀ lọ bàbá tó máa pé kí ni àwọn irinṣẹ́ tá a tó tẹ́lẹ̀ wọ́n fi kù ẹlọ́mọ̀ pé gbogbo nǹkan àwọn tí ń bẹ́ẹ̀ náà ẹ̀sìn Islam látòkè délẹ̀ gbogbo ẹ̀ nípò wà pé kásọ̀ kan bọ́bá bọ́ sínú ohun kíkì ọba jàmá àmì ọba ìdí lọ kíkà mọ́ èyí gan ní bàbá èyí tí ẹ̀ bá tẹnubọ́ ní ohun kíkì afẹ́ wu kí ni àwọn unity káwà lọ́kàn náà ọ̀pọ̀ ilé yẹn pọ̀ rẹ̀ lọ́mọ pé ń bẹ nínú bá ti fi ṣe hajj rẹ̀rẹ̀ rẹ̀ lónà bá ti fi ṣe hajj rẹ̀rẹ̀ rẹ̀ lónà tó ń ta wá ń wùlọ kan yìí ta àmàdá wẹ̀ ṣé bẹ́ẹ̀ bí wà bá ti wọ́n wà bẹ̀ àwòtá ń bá ẹlẹ́fẹ́ máa wọlé pé àá ah, bí ká ló fún gbà wẹ̀ lẹ́yìn ọkàn àtijọ́jú kò pé àwọn àpapọ̀ àmà gbà látàrọ̀ dàlẹ̀ kí ni sí ń bọ̀ àà ah, rí pé ó ń pè wá sí ìjọ

bí kí tó rí ọmọ lórí ayé ọgbẹ́ ìkàdá lórí bọ́gbà wá rí aláṣẹ orí àgbà náà ìjọwà gbogbo kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹnìkan dáàwẹ̀ gbà lónìí kan pé mo ti afá ńlámà ní ọmọ afá àgbà ọmọrù kanú àwọn ọgbọ́n tàbí ní tàbí abúrúbá ẹni tọ́lọ ń fún ní brain gidi dára yọ wọ́n ma kí ó púpọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbàbí ó sì yé wọn dáadáa àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbàbí pọ̀ ṣùgbọ́n ó yé wọn jura wọn lọ tí a bá ní àwọn tó yé jù lọ ní àwọn máa kéwú tí a kẹ́kọ̀ọ́ ní àwọn tàbí lọ́dọ̀ àgbàbí wọn máa sábà sọ́lọ́ lọ́wọ́ àbúrò àgbàbí wọn mọ́

kọmọ owó ṣùgbà kódà tó dò oṣù wọ́n náà tẹ̀lé tí mọ̀ ń wà ìyẹn yà máa fọwọ́ owó síríọ̀ ọkọ̀ fún kankan wà tọ́ bẹ́ẹ̀ sí lọ́la lérí sí wọ́n tẹ̀ táì sábà bẹ́ẹ̀ pé ní ìsìn rẹ̀ tó lè jọ kẹta máa ah, oṣù wá oṣù jọ mẹ́ta tí lóṣù jọ àwọn sàábé ìṣòro bí ọlọ́ àyè láyé àgbẹ̀bí yọ ó ní gbogbo àwọn ìyàbá bẹ̀rẹ̀ sí wá oṣù kiri sámà ó ní ṣùgbọ́n ọlọ́run sáà náà ní èmi mo rí onígbà wọn wá rí kí ni mo ti fa àbá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ mo wá lọ bá òṣìṣẹ́ ọlá aláfẹ́ wa ní anábọ̀ mọ̀tàmù sọ̀rọ̀ ọmọ mọ̀lọ́gbọ́ wípé ìní ìrọ̀ àìjò mo ti rí owó òṣìṣẹ́ ọlọ́run mo rúbìyẹn o àmì ẹ̀ wọ́n lọ rí tọ̀ mo ti rí ńgbà náà orí ní ọ̀láfẹ́ rẹ̀ lẹ́nu pín káwọn ọgbà wọn ẹ̀rin náà orí lóòótọ́ ṣùgbọ́n ọ̀láfẹ́ rẹ̀ lẹ́nu pín káwọn ọgbà wọn tọ́bá láfẹ́ rẹ̀ ní bí ó ti wà náà yóò ti máa fa fèrè rẹ̀ pé àwọn ẹgbẹ́ lọ́la ẹgbà ọwẹ́ òsìbẹ́ ò ọlọ́ọ̀bá aláṣẹ ti di ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa kéde ànábì lọ́wọ́ kéde yíga ẹkéde bá mú yẹn ó ààrẹ wà lọ́dọ̀ torí pé a ti rí níta àdúgbà wa ọmọ yá ni ẹ̀kọ́ wà ń bí eré fún ọ ọ̀pọ̀lọpọ̀ wa ní ètò social media yìí ó ti gba ayé jẹ́ wọ́n ti kírun kàbá wọ́n ti kírun ní Madina kí lọ́kàn pẹ̀lú kàbá àti Madina ẹ̀sìn Madina ni wọ́n ti wá ọ̀rọ̀ sínú bẹ̀rẹ̀ kọ́ lọ sínú lọ sínú Madina náà wọ́n ti kírun Ghana wọ́n ti kírun kí ní olórí Ghana yàtọ̀ sí lórí Nàìjíríà máa wo ìṣọ̀kan Islam wọ́n ní padà sílùú ẹ gbogbo mùsùlùmí ní kọ́ńtì kọ̀ọ̀kan báyìí ní gẹ̀ẹ́jì ẹ má ti yẹ pẹ̀lú ọlá ẹ láyé ìgbà kan àwọn díìnì díìnì tí wọ́n dálẹ̀ wọ́n tẹ̀sí púpọ̀ ọdún ní àwọn àjọ ọdún nìkan wọn gbà ìfẹsẹ àwẹ lóṣù gbọ́ mẹ́ta yìí a lè ní bíbélì àwẹ mẹ́ta nínú Òṣogbo la gbé àwọn kìnnìkan kìnnìkan jọba yìí jọba yìí jọba àwọn ti máa wẹ̀ lánàá àwọn gbàgbọ́gbò àwọn gbárùkù àwọn central mosque wọ́n fi ìjọba ẹ̀rọ àwọn múntí wọn ọ̀tọ̀ làwọn abúlá ìmúntí wọn ilé ìwọ̀n ọ̀gá ìsìlámù ó yàtọ̀ sí sáà níbi wa o sọ̀rọ̀ bá wà lọ ẹ̀dẹ́gbẹ́rẹ́ ní ọmọ òfin ẹ̀ẹ́n àti káàtì ìjọ ti lé lé yìí ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá wà lọ ẹ̀tọ́ ní nǹkan bí sáà níbi sọ̀rọ̀ bá wà lọ ànábì tó wá kéde ọ̀yá ẹ̀rọ fáìlọ́gbà rẹ̀ aláṣẹ ní kéde kábẹ́rẹ́ ọ̀rẹ́ tí aláṣẹ wa nàìjíríà ọba ti sọ pé àwọn arósù kóra rẹ tó mọ́gbọ́n ó wò lè fi ìgbárata joseph ọlọ́run ọba nínú ìṣẹ̀lẹ̀ àti ìdáwọ̀ ọba rẹ balẹ̀ kí lànà bí wí ìlọ́rọ̀ mú iná lọ́wọ́ balẹ̀ tí wọ́n bá kéde ìdíjìnlá ó tún gbọ́ àti ìdíjìnlá náà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹjá jìnnà sí gbogbo tẹ̀ lọ́tọ̀ yìí ìwọ lọ́tọ̀ yìí ẹjá fara wa balẹ̀ ẹjá fi ara ìgbàtà bá fún wọn náà ní ìsinmi àmọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀wà wọ́n bá ti kéde sí nàìjíríà àmìgbàwò àmìgbàwò tọ́ bá gbà ọ̀tẹ̀lẹ̀ tó pẹ̀lú àwọn ọ̀rọ̀ ńláńlá tí wọ́n gbé ká kí nílẹ̀kùn tí wọ́n ti wọ́n pé kí bá wà níbi ẹjẹ́ ọkàn níbi ààwẹ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ọkàn níbi ìmáànì bẹ́ẹ̀ ni kẹ́ ẹjẹ́ ọkàn ní gbogbo ìjọsìn yìí sàhábà ju ààwẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí náà ní tí ọmọ ẹjú onígbé ààwẹ̀ àpẹẹrẹ gidi lọ́jẹ́ fún wa fáwọn mùsùlùmí ní táàbù máa máa gbé ọkàn lágbọ́dọ̀ wà ẹ̀yọkàn lágbọ́dọ̀ wà kódà kí ìrànjẹ ìmọ̀ gbogbo ọ̀sùn gbogbo ọ̀yọ́ tí olórí nàìjíríà bá ti kéde lọ́ba kéde tiẹ̀ ọ̀sọ̀ tiẹ̀ àní tẹ̀lé kódà pàtẹ́ ti pé lẹ́yìn ọ̀rẹ́ yìí onílọ́gbà kọ̀gbà ní oṣù náà ọgbà ní rírí tó bá rí yọ́lọ bá láti rí tó lókèlè ní ọ̀sẹ̀rẹ̀ ọ̀dà ilé ìjọjà máa ma bẹ́yọ kan níwá ààwẹ́ pè wà pé ká jẹ́ ọkàn ṣoṣo máa gbọ́rọ̀ àìmẹ́lùwà Muhammad sọ́lọ́lọ́ àbájọ́ èyí ti ẹ̀lágbára ní ọwọ́ àánú jẹ́ àmì ọ̀tún nìrí ní àbúrò rẹ̀ ìrọ̀rọ̀ jẹ́ ọlọ́run olóòtítọ́ ọlọ́run bá sọ pé asọ́ọ̀mù yẹ́wùmọ̀ tàbí الفطر يوم تفطرون والأضحى يوم تضحون آه أنا بني صلى الله عليه وسلم تابع بيري عوي ọjọ́ táwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ àwọn nke bẹ̀rẹ̀ àwọn àsọ́ọ̀mù yawma tasùnmù taso ọjọ́ tó bá bẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ́ ọjọ́ tí ará nàìjíríà bá bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ rẹ̀ sọ pé a maka ilẹ̀ mímọ́ àwọn ilé wọn ti wọn mójú tẹ́sì dáadáa bẹ́ẹ̀ báwọn ti mójú tó làwọn kẹ́nà mójú tó ń bò mìíràn bí ṣẹ̀rí àbá ti wá lọ a ní pé kan jẹ́ ìlú àìlábí sọ́rọ̀ bá wà lọ láti fi wọ́n sọ pé torí ìlú mi ni ẹ máa torí pé ìgbà ni ẹ máa ìjọba ti tó wàhálà fẹ́ tọ́ ọba ti lè tàṣì àgẹ̀rẹ̀ tó lò máa borí kó ìpa àwọn mìíràn ṣẹ̀rí àti mẹ́rin ìsìlámù

wọn kọ̀nsídà ọ̀rọ̀ gbà kí ni máa ti tí màá wá gbọ́gbé ní mọ́tà tí wáyé mọ́tì náà ní jàmá fẹ́ mà mí èmi ní báyìí èmi ní báyìí èmi ní báyìí èmi ní báyìí àhà oṣù mo tó fi hẹ̀yẹ̀ mẹ́wàá láti gbogbo yẹn mo bá ti mo ti tájà mi ò bá ibi tí mo rí nìkan náà ni mo lè fúnra mi mi ò sì ní oṣù lọ́dẹ̀ kejì tó gbá rẹ̀ ó dà lóun ṣẹ̀rí àmì wọ́n ní gbọ́dọ̀ bá ní nínú ṣẹ̀rí àmì pẹ̀lú àdìta kan wọ́n ní àtúnṣọ́wò yóò mọ̀ tàṣùn bọ́ọ̀ bá gbá àwọ̀ ẹtì ẹ̀rọ ọlọ́run ti gbọ́ ìjọ tó sára abẹ́ bá bẹ̀rẹ̀ àwẹ̀ náà ní bọ́ọ̀ náà bẹ̀rẹ̀ wọ́n fẹ́ káwà ní ẹ̀yọ̀ ọ̀nà tí ó yọ ọmọ tó tẹ́lá tó fẹ́ sínú àwẹ̀ náà àwọn kágbàtà ní àkágbàtà nílùú kan náà ẹ̀ ìjọ kan náà lẹ́sìn nù wọ́n bá ti ní 29 náà ní ọ̀nà 29 náà 29 àtù náà kódà káwọ̀ báyìí kódà káwọ̀ yẹn máa dáwọ̀ pé tí wọ́n ti rí bá kí lọ́kà pẹ̀lú tí wọ́n ti rí bá ànábì ní mọ́wọ́ bẹ́yẹ sọ́nà bá wà ní àsọ́ọ̀mù yóò mọ̀ tọ́sọ mú wà ní pẹ́pẹ́rù yóò mọ̀ tọ́sọ ọjọ́ tí wọ́n bá ti kírun náà ní kí wọn náà jẹ́ ìwọ̀n ẹ̀wà lẹ́yọ̀ kan ẹ̀mẹ́kùn yẹ́lẹ́yẹ́lẹ́ wọ́n wàlẹ̀ àbúhá tó kódà takora àràpà fàájọ́ báyìí ẹ máa tẹ papọ̀ náà ẹ ẹ wà mùsùlùmí ẹjá ká máa gbọ́ yẹ́ ẹ̀sìn Islam ìdáadáa pé ẹ̀sìn kí ẹ̀sìn owó òkú gbogbo nǹkan tá a lè lò táàfin ní wà lẹ́lẹ́gẹ̀lẹ́ nìkanwà nìkanwà kí àìtọ́ bá ṣẹ̀rẹ̀ àwọn a nínú àwọn mímọ̀ tó jẹ́ sí pé n ti ń bẹ lórí ẹ̀ nínú mímọ̀ ó yàtọ̀ sí sí ìlú ẹ̀lò ṣùgbọ́n nítorí kẹ́nu lè bá àwọn kò ní sọ ní bẹ lórí ẹ̀já yìí yọ kà máa máa sí mi máa ń ló kọ́ ẹ̀ àwọn afá máa máa ń ẹ̀ sájà àjá kẹ́mù ìjà ti bẹ̀rẹ̀ afẹ́káwà ní ẹyọ kan ẹ̀yìn mùsùlùmí àwọn ẹ̀rọ ọlọ́run ó ní àwọn irin iṣẹ́ tó pọ̀ nínú tí ń ju ìpẹ́yọ kan náà níwá méjì tí mo lè sọ fún àrí mi ní ọlọ́run ọba àwọn sọ àjùbá mi lọ ọlọ́run ọba àbí ọlọ́run ọba mi súnmọ́ wa ìgbà ọlọ́run jẹ́ àpàdé pẹ̀lú ìdúrà àtayọ̀ ó ti gbígba rẹ̀ nírọ̀ fún wa àti irun tá a máa kíni àti kàrá àtòrò kàrá àtòrò kọ̀ọ̀án nítàbígbà ní ìgbàgbọ́ sọ́nà ọ̀rọ̀ olùgbàlọ́wọ́ wa ọlọ́ọ̀bà tó sínú ọ̀rọ̀ wa nítàbígbà ní ìfìlá ìṣìṣà ọlọ́ọ̀bà tó sínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa nítàbígbà ní tẹ̀lé tó náà lẹ́rọ Muhammad sọ́nà ọ̀rọ̀ tó sínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa àlàáfíà okun tàbígbà náà ọlọ́ọ̀bà kọ́ wà lò ní díẹ̀ díẹ̀ tá a máa jẹ náà tí mo ń jẹ o tó ń jẹ lómi máa fọkàn sí pé níta àfìgbà níta àfìgbà níta àfìgbà mọ kà ní ọkà bíi bíi kọkà nǹkan díẹ̀ láti máa gbà níwọ̀n bá nírọ̀rùn ọ̀rọ̀ ọ̀bá kò nírọ̀rùn rẹ̀ wọ̀n wá ní tọ́jẹ́ aláàrí ọ̀rọ̀ ọ̀bá kọ́ mẹ́ta ti hàrá ọ̀rọ̀ ọ̀dá ìnàkà alájáde kàpàdé fàdé ìyàwó ìdẹ̀dẹ̀ ọ̀sọ́lọ́gbà ọ̀rọ̀ ọ̀sọ́lọ́gbà